الدعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpèdúdó tí ó máa dé sí ti gbọ̀n yín níkànnì yìí one oh seven point nine fm ní déédéé aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ ní bàbá wa àgbà ṣàmùsùnfẹ́ ìṣètò bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ pé kí lẹ́dàá rẹ̀ lọ bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí ọ̀gbọ̀nmọ́kì àwọn afáwà àgbà tí wọ́n máa fáwà sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abdulọ́rẹ́ muhammad awal tí wọ́n jẹ́ imam da'watul haqqi muhammad tilẹ́mẹ́ adáàtúkọ̀ ẹ̀ máa bá wa ká lọ. bismillah alhamdulillah wasalaatu wasalaam ala al-mabi'uth wa وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا يا داف مولون الحمد لله يا لكم على رسيات رفوع فواقبا ونواسي أقبايي أن تشتون جبه wọ́n ni ànábíwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ́nà sí ọ̀pọ̀ ilẹ̀yìn ànábí kò sí. Màdá na kúlù ànìlẹ̀ Habibil Mustapha. Àwọn àbẹ̀ ọlọ́run kíjọ kó bá ọjọ́ ní sí àwọn sọ́nà. Muhammadu lẹ́la àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ àti gbogbo ẹni tí ó bá gbà fún títẹ̀lé títí di ọjọ́ ẹ̀san. Akí ẹ̀yàn wáyá wa kí bákan náà lónìí ibi ìdánilẹ́kọ̀ọ́ ilé tí a ń ṣe báyìí lójoojúmọ́ náà bá san àwọn ọmọ yàwá tí wọ́n san owó ètò yìí ní ẹ̀sùn dáadáa iṣẹ́ ńlá ni wọ́n ṣe o ọ̀bọ̀wá ni irun mú lówó ṣòro pàtó ṣùgbọ́n ní tọ́lọ̀ ń bá bùkún bá lè na ó lẹ́yẹ ká fún ọlọ́kùnrin ṣàbà san ní ẹ̀sùn dáadáa. Bàbá tí àwọn bàbá tí wọ́n fi iná sọrí wọn. Lónìí kó torí pé a sáré bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ní sánsan. Ìfẹ́ afẹ́ bára wa sọ lónìí. Ó ti kí afẹ́ gbójú wo àwọn tí ó jẹ́ kíkọ́ máa ń bà rẹ̀ jẹ́ kí wọ́n bá ṣe wọ́n. Àwọn nǹkan náà ń ṣe ohun tí ó pọ̀ rẹpẹtẹ kákan sáré mọ̀ wọ́n ní káàdì jìnnà sí wọn. Alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ náà ni al-akl wa shurb hamdan kí yàn máa mọ̀ jẹ àti kí yàn máa mọ̀ mú lọ́sàn-án àwẹ̀ tí yàn bá ṣílẹ̀ àwẹ̀ ẹ ti bàjẹ́ o má jà fi jíjẹ mímu ṣeré pa tó tí yàn bá ṣílẹ̀ àwẹ̀ ẹ ti bàjẹ́ àbíkẹ̀ kí yàn máa mọ̀ gba abẹ́rẹ́ tí ò ní jẹ́ kí dé pani àwọn injection kan wà tó bá fún yàn kò ní jẹ́ kí á replace jíjẹ àti mímu àbí drip tí ò ní jẹ́ kí dé pààyàn àbí kí òǹgbẹ́ gbẹ̀yàn tí yàn bá ti gbárò eléyìí àwẹ̀ ẹ ti bàjẹ́ tó ti ṣiṣẹ́ oúnjẹ lára rẹ̀ ṣùgbọ́n ní tí a sọ pé ọ̀rẹ́ wa gbàbílẹ̀ míì fún ìlera míì lára tí ò bá ti ṣe kó dínà kẹjẹ pákó gbẹgbẹ lẹ́yìn ò bà rẹ̀ jẹ́. àbákan náà lára ohun tó tún bà rẹ̀ jẹ́ tí a gbọ́dọ̀ tún tètè kíyè sí ara lásìkò yìí wọn náà ni victim náà kéèyàn máa máa máa lọ fa nǹkan ń di ọmọ lára ọkùnrin kéèyàn máa lọ jẹ́ ká rò ń charge ibi tó fi máa wá di nǹkan ń di ọmọ lára wá ń dalẹ̀ lára ẹ̀ ìta ń pè ní kíyàn masturbate ẹ̀rẹ̀ tíyàn bá ti ṣe léyìí àwẹ̀ ti bàjẹ́ tó bá ti di pé nǹkan yẹn wálẹ̀ lára bákan náà ni ohun tí ó máa ń bá àwẹ̀ jẹ́ ni kíyàn mọ̀ ọmọ máa lọ wá èébì tó bá ti èébì kan gbéyàn tó wá èèyàn aṣọ náà máa bá àwẹ̀ lọ ní àwẹ̀ ò bàjẹ́ bákan náà tíyàn bá wà lọ́wọ́ bá ṣe wà lókun àwẹ̀ yìí tíyàn wá lọ ń sọ wípé Islam yìí ta ti ṣe ìṣe náà ọjọ́ méje lòun fọ́lọ́hun kú tí ọba ti kó kún lẹ̀ wọn ò ní sí mọ́ ọba tí òwá kó kúrò lẹ̀ báyìí wọn ti àṣẹ sílámù mọ́ ah tí wọn bá ti sọ̀rọ̀ eléyìí ìkọ́dọ̀ èèyàn kì í fi ń ṣàwàdà òun ṣe eré ni o pẹ̀lú tani àbí aláhi ayé àti ikún tó tí wọn bá fi gbólóhùn kó fòrò ṣeré ó ti sọ̀rọ̀ rẹ̀ di kẹfẹ́ nígbà níyàwó rẹ̀ ti bàjẹ́ bákan náà Bàbá òun ṣe ní ìdí ẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ dì. Ó ti bàjẹ́ wọn ti láwẹ̀ lónìí ní àní láníyàn bẹ́ẹ̀ kún wọn láwẹ̀. Ó ti fàníyàn rẹ̀ sami ti iṣẹ́ wa ara rẹ̀. Ilé ìjẹ́ díẹ̀ nínú àwọn tó yẹ kí á mọ̀ nípa báwẹ̀ ṣe ń lọ. Ìṣùgbọ́n aláwẹ̀ wẹ̀ kò bàwẹ̀ jẹ́ o. Aláwẹ̀ ẹnu pákó kò bàwẹ̀ jẹ́ o. Kí ìgbà ti dí tọ́ rẹ̀ mi. Aláwẹ̀ ó wà nínú àwẹ̀ lọ́sàn-án àwẹ̀. Wọ́n á oúnjẹ ó gbóòórùn oúnjẹ àbí àwọn èèyàn gbóòórùn oúnjẹ táwọn dìjà láàrẹ̀ gbogbo eléyìí kò ń ṣe ohun tí ó ba ààrẹ jẹ́ kẹ́kẹ́lẹ́ iye wa dáadáa ṣùgbọ́n yẹ ká bọ́ sílẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa tòun ní sàn-án àwa mùsùlùmí àwa náà ọbọ̀ ṣe ń lọ lásìkò yìí kò sẹ́ni tí ó ṣe ìmọ̀ àwọn kó má jẹ́ kí n kí ìdá kan wá ni. ṣé mo pẹ́ yín jẹun nílé tí ẹ̀yin mu wàláhì àwọn èèyàn kan wà wọn ọ̀rẹ́ tó pé bí wọ́n ṣe ń rí jẹrìmù náà tẹ́lẹ̀ ìwọ̀nba jíjáde ṣùkókò jọ́njọ́n iná ló ń jókòó fa ìjẹ̀mú wọn tọ́lọ́n bá ń lò fún wọn. àìwá lè jáde àìlè ṣeṣẹ́ àìlè tajà àìrí kan ṣe kan ó ti wá ń jẹ́ kí ebi pa ìmọ̀yé ọ̀gọ̀rọ̀ èèyàn. ìsìláàmù dẹ̀ pè wá síbi káwa má lùlù bámbám láyó àwa òkú mọ̀ sí bí nǹkan nìkan èèwọ̀ ni kíyàn nírú ilé ilé àti tí ó kásáré mú àyà yìí wá káfí pàwà mùsùlùmí káàkiri bí ta ti ń gbọ́ wa pé ìsìláàmù wá béèrè fún ìtọrẹ àánú ìṣàánú àwọn èèyàn ìjú àwọn èèyàn nínú nínú táwa ní kí lọ́lọ́wọ́n bá sọ nínú Al-Qur'an. wala yahsabanna alladhina yabkhaluna bima atahumullahu min fadlihi huwa khayran lahum ọlọ́run ní kí àwọn tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n ná kọ́ má rò pa ohun táwọn ń ṣe yìí kọ́ má rò pé nǹkan rí ní fáwọn o. bal huwa sharrun lahum. ọlọ́run ọba ní aburú ní fún wọn o ní tí wọ́n ń ṣe yìí tí ò dáa ni o. bal huwa sharrun lahum. ìṣètí tí wọ́n ń ṣe tí wọ́n ní tí wọ́n ná yìí ìṣètí tí ò dáa ni o. ayàtà ń kà yìí one three plus one eighty. ولا العمران يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله خيرا لهم ẹwọ fọ́lọ̀ tọ́lọ̀ ọba lò ń bí ó ní ń kún ọlọ́run ọba fún wọn ma آتاهم الله من فضله ń tèmi ọlọ́run ọba fún yín nínú ọlá ọlọ́run ló ní owó ó kàn fún ẹ̀yin ni ọlọ́run ló ní ọlá ó kàn fún ẹ̀yin ni ó lọ ló ní ìmá ó kàn fún ẹ̀yin ni gbogbo ń tọ́lọ ń bá fún èèyàn kí èèyàn má rò pé òun lòun ní. Bẹ́lúwọ́ ṣẹ́rù àwọn tí wọ́n ṣèṣe sí ìṣesí tí wọ́n ṣe yìí nǹkan burúkú ni fún wọn. Sọ́yútọ̀ wá kù nà máa bá ìlú bì Ìṣesí ká ní akágàn ìṣesí tí ò dáa ni kẹ́yìn kà ẹ̀rín pàtàrà ayé dájú tí wọ́n ní tí wọ́n ná ó wá ń mára ayé rántí èrò ọ̀run tó ní tóun ná tó ti lọ àwọn yẹn wá ní àkáná sí kòkòrò náà àkáná gbẹ́lá wà láyé ní ah in fact hey, a máa gbóúnjẹ káàkiri báyìí àwọn mí ń ná lásìkò ṣùgbọ́n kárí ní pọ̀jù tí wọ́n ná Àwọn nínú ọ̀nà ibi tí wọ́n fi ránṣẹ́ sí pẹ̀lú yẹ kí wọ́n fi ránṣẹ́ sí. Bal huwa sharrun lahum sayutawwaquna ma bakhilu bihi yawmal qiyamah. Ọlọ́run ni gbogbo ẹni tó ní báyìí tí ò ná yìí, a di ọ̀ràn sí lọ́rùn jẹ́ fún ẹ̀lẹ̀kẹ́yàmà. Walillahi mirasu samawati wal ard. ọlọ́ni ẹ̀ ní kankan ohun ọlọ́run bá lòun jogun sánmà àtilẹ̀ ohun ọ̀hún ní gbogbo ayé òun ní wá àtìkúta ní. gbogbo ń ta agbáyé ṣe wọ́n fún wa Ọlọ́run tún jẹ́ ká mọ̀ bẹ̀ pé Aya 38, Zúrọ̀tù Muhammad. Àǹtún haúlá ìtúdáhùn lè tó fi kò fi sàbí lílá. Ọlọ́run tún béèrè wípé ṣẹ́yìn èèyàn yìí, àwọn èèyàn ń pè, táwọn èèyàn ń sọ fún, tí gbogbo ara yé ń wí fún, táwọn afá ń ṣe wà sí. Lìtọ́ fi kú fi sábìlìlá. Ẹ kíra ń kó rere tí wọ́n ń béèrè lọ́wọ́ tí wọ́n ní kẹwàá ń ná sójú ọ̀nà tọ́lọ́hun. Ẹlòmí ò rẹ́ni kírun. Ẹlòmí ní kò rẹ́ni béèrè lọ́wọ́ ọ̀hún. Ẹlòmí ní àwọn ó tún fún àwọn èèyàn ṣe lọ́nà àwọn òfẹ́ ó owó ẹ̀ ò mọ kọ́ ọba rẹ̀ sí o. Lìtọ́ fi kú fi sábìlìlá. Wọ́n wá ń béèrè lọ́wọ́ tí kẹ́yìn náà kẹ́ fi ṣe tọ́lọ́hun kẹ́ fi ṣàánú àwọn èèyàn kẹra oúnjẹ lásìkò fáwọn èèyàn. wàmí nǹkan máa ń yọ̀bẹ̀ kọ́lé. ọwọ́ rí nínú yín tó ní tí ò ná tó ń ṣáhún wàmí nǹkan máa ń yọ̀bẹ̀ kọ́lé. a rí nínú yín tó yẹ pé tó bá kàrọ̀ kó náà ń ṣe lóun náà ṣe lóun náà tó ń parọ́ mọ́ pé àsìkò yìí ní agbára kò lágbára lọ́dọ̀ tiẹ̀ o kò lágbára lọ́dọ̀ tiẹ̀ o Allah ya'lamu man khalaqa huwa al-latiful khabir tọ́lọ́n tó dáwọ̀ wá máa wẹ̀ dá tóun dé. àbáyọ̀pọ̀ máa ń yabkhal wa máa ń yabkhal fa innama yabkhalu an nafsihi. ọlọ́run ẹni tó ń bá ní lọ́wọ́ lásìkò yìí náà ó ń ṣe àwọn orùpọ̀ òun ṣe àwọn fáwọn èèyàn ó ń ṣe àwọn fúnra ara ẹ̀ ní nígbà tí yóò bá náà kò lè gbọ́ládà. wallahu al-ghaniyyu wa antumul fuqara. ẹni tí ẹni tí ò ná náà nígbà iṣẹ́ àná onígbà jazakumullahu khayra Ànígbà ọlọ́wọ́ máa pèsè sí fún yín ọkọ̀ ní gbàrú ẹ̀. Ìgbà tó bá ná náà òyìn aṣàdúrà fún. Wallahu al bẹ́ta àwọn Yorùbá náà ní olówó máa kú sí kòtò, máa kú sí gbígbélé. Wọ́n ní ìta owó rẹ̀ ni o. Ọ̀ntùmù lè fòkọ́rọ́. Ó wá dangrèdì gbogbo ẹni tó rò kún lówó lọ́wọ́ tí ò ná. Ó dangrèdì gbogbo ẹni tó rò kọ́ lọ́rọ̀ lòun táwọn èèyàn jẹ́ lára ẹ̀. Wọ́n ń tẹ̀tẹ̀ wọ́n láwù. Ọlọ́lá ìlú ni wọ́n ń tẹ̀tẹ̀ wọ́n láwù. Yóò sábẹ̀ kí lè kọ́ ọmọ ìnáwó ìrọ̀kùn. Ọlọ́run ní sẹ́yìn bá ní sẹ́kọ̀ tẹ̀tẹ̀ bá ní ṣe ẹ̀mọ investment ẹlòmíì tẹlòmíì ní ẹ̀mọ tó word irú àsìkò yìí kódà ó lè tàǹkánù kan ní ẹ kó o fi gbọ́ àwọn èèyàn àbí tí wọn náà bá kú ọ̀la ilé òní kí ni nǹkan yìí fẹ́ wúlò fún. wà á tẹ̀tẹ̀ wọn lọ́wọ́ yóò sábẹ́ dílé kan ọmọ aláya kò nù ń ná ìjà ẹ̀ ti ń ṣẹlẹ̀ ní ìsìn náà ẹ̀ náà wo àwọn èèyàn tí wọ́n ń ná ní ìsìn ọgọ́rọ̀ wọn tí wọ́n ń ná lásìkò yìí wọn ní tó àìmọye lòmí tí ó jò náà. wà á ní abí ìhòrò ìrọ̀ta ọdí ọlọ́run á ní ọ̀pàálà kọ́là nàbí yùsọ́lọ́lọ́ alẹ́ ìwàsàlámà. ẹjẹ́ fàkìtẹ́lẹ̀ náà kó ń lẹ̀kùn tò ní. àmín ìyàwó mi. Abu Hurairah ní àtàbí sọ wípé ó ní gbogbo ọjọ́ tílẹ̀ bá ń mọ́ báyìí gbogbo ọjọ́ tílẹ̀ bá ń mọ́ ìdásílẹ̀ láyé ọlọ́run aṣọ màlẹ́kà méje kan kalẹ̀ sáyé ìgbàkà mọ́lápọ̀ alákọ̀ọ́kọ́ máa sọ wípé ah, gbogbo ẹni náwó náwó ẹ máa kúrò lè o Ẹ̀kan tí mọ́lákùnrin máa máa wí látàrí ṣúlẹ̀ lójoojúmọ́. Àti mò ń fi kọ́ ní kọ́lá fa. Mọ̀lẹ́kà ló máa ń ṣàjọ àfẹ́yìn kì í sí ṣàgbéyàn nìkan. A ní ọlọ́run bá mi pọ̀pọ̀rọ́ kò fún ètò ìgbà yìí. Ẹni tó ní tó ń ná ìbá mi pọ̀pọ̀rọ́ kò fún. Wọ́yẹ kú ló lè àkàrò. Mọ́lẹ́kà ẹ̀yẹ kejì náà máa Allahumma àti mò ń sì kàn tàlàfà. ní ọlọ́run mi fi parun sínú kí ẹni tó ní tí ò ná. Àgbà náà mi gbé

ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustadh òun náà ní 080 35 75 14 66